الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله àtọ̀rọ̀ ìkẹ́yìn fún ọ̀ṣájú wa ọ̀gá wa níbi wa Muhammad sallallahu alaihi wa sallam kẹ́lẹ́ wọn bá wọn sọ ábà rẹ̀ gbogbo àti dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ abẹ́rẹ́ wọn bá lè sọ̀rọ̀ fún àwọn olùkọ́ wa àwọn òbí wa gbogbo àti ó ní ipa kan sí kejì lórí ilé àjò wa. àbẹ̀wò lọ́n sábà fún wọn ní ìsàn olóòrùn síra mọ̀ sí ara kan wọ̀ ní. Bákan náà lọ́n máa ń mọ̀ wọn láàyè. Àbọ̀ ọlọ́run ti dájú ọlọ́run tó ti fọmọ wà pẹ̀lú wọn. Ìyá àtọ̀rọ̀ kan náà àtọ̀rọ̀ ìdààmú kan tí ọlọ́run bá lè sọ́lá látàlá ìmọ̀ sí fún wa kíra ní ti àrùn ọ̀sìn. ní títorí àkókò wa a ó sì máa tẹ̀síwájú ní àtàlẹ̀ tèmi nínú eléyìí tí a máa ń kà ní dédé àkókò yìí ṣíṣe tíra bá wa ṣẹṣẹ صالح بن فوزان حفظه الله ورعاه وأحسن الله عاقبته أولي كتاب الشركات باب في آكام الشركة المضاربة níbi tí a ó ti máa tẹ̀síwájú lẹ́yìn òun náà ni tàwùkí àlùmọ́ọ̀rọ̀ nípa alákọ̀ọ́kọ́ dákọ̀ọ́kọ́ bá ní tàwùkí àlùmọ́ọ̀rọ̀ba ìfi àkókò sí mùdọ́rọ́bà tí a fẹ́ ṣe mùdọ́rọ́bà tá a fẹ́ ṣe o iye àkókò báyìí náà yóò jẹ́ láàrin wa o. owó tí mo fún ọ yìí. láàrin ọdún kan náà ni tí o fi bá mi agba lẹ́yìn ọdún kan màá gbà padà kí ni sọ̀rọ̀ àti láwọn sọ lórí eléyìí ìdólẹ́tọ̀ ìjọba ìjọba alábàbẹ̀ wọlé bákan náà nínú nọ́kítọ̀ míì òun ni so mọ̀dọ́rọ́bà máa. owó tó fẹ́ ti bẹ̀rẹ̀ mùdọ́rọ́bà yìí lọ́ba lọ́wọ́ lágbájá nígbà tó bá fún ọ tó bá ti jọ́wọ́ rẹ ti bẹ̀rẹ̀ mùdọ́rọ́bà. pélé náà wọlé ní ìjọba bank ọbẹ̀ bẹ̀rẹ̀ business ẹni wá ní owó tí mo lè fún ọ ẹnìkan lọ́jọ́ ẹni lówó yẹn kò sí ìfún àbí mo lówó pamọ́ lórí ẹni báyìí kó sì tó fún mi ó dìgbà báyìí ìjọ tó bá ti gbà á lọ́wọ́ ẹ̀ tó ń bẹ̀rẹ̀ bísíǹsì yẹn ìjọ lẹ́tọ̀ọ́ ní sọ̀rọ̀ àdúrà àwọn eléyìí ni ohun tí a ó máa ṣàlàyé bákan náà àwọn nọ́tọ̀ míì mọ́tàlá mi tuntun lè jáde òun ni pé zayd ó lọ gba owó lọ́wọ́ amúrọ zayd ló fẹ́ báyàn owó ṣiṣẹ́ amúrọ ló gbé owó kalẹ̀ bí amúrọ ti gbé owó kalẹ̀ fún zayd bẹ́ẹ̀ náà ni kọ́ọ̀lì náà. òun náà bá tún pe àbí zayd náà ló ti lọ bá ní àbí tó bẹ lọ́wọ́ tiẹ̀ náà business mo ti ń bá tèrè léyìí náà kó wà kó wá di wípé èèyàn méjì lòun nìkan bá ṣe mùdọ́rọ́bà papọ̀ ìjọsílẹ̀ òfin léyìí nínú a mọ̀ mẹ́nu bà lálẹ́ èmi nínú tíra àlùmọ́láfàtò olùfẹ́fẹ́ ọlọ́run musta'an bisimilahi rahman rahim wàdàtú olùmọ̀dọ́ ọ̀rọ̀dàtú mọ̀wàkọ́ta lìwàkọ̀tẹ́ mọ̀hádẹ́t kẹyàkúlà rọ́pùlùmọ́án dọ́ọ̀rọ̀ على آلة الدراهم لمدة سنة wọ́n ní àtọ́rọ́mà ìjọta bísíǹnẹ́sì ìkówó fúnni bánisòwò ìbánisé oyinmọ̀ lálàáfíà mo wà kọ́tà lè sáàtú àkókò tí ìwà kọ̀tẹ́nu àjẹ ní àkókò kan tá a fi gbèdéke sí i yàyà fúlà mùsùlùmáì gẹ́gẹ́ bíi pé ẹni tó fẹ́ kówó fún ni kó máa sọ yìí pé dọ́ra túkà lẹ̀ áàbì ìdàrọ̀ yìí. mo pé owó yìí fún ọkọ bá mi ti ṣòwò lè mú dàtí sánà láàárín ọdún kan ọdún kan náà ni mo fún ọ dá o mi ò lè fún ọ ju ọdún kan lọ pé òun àti mi ń tọ́ bẹ́ẹ̀ fi lẹ́yìn ọdún kan yẹn yàtọ̀ sí ọ̀rọ̀ owó bísínẹ́sì tí wọ́n fẹ́ fẹ́ ní ọdún tì yẹn. Àpèjúwe ẹnì kan lówó kan ní pamá tó ń pa á mọ́ fún bóyá ó fẹ́ fi kọ́lé àbí ó plan láti fi lọ àì lọ́dún tí ń bọ̀. ẹnìkan wá lóun máa ń pa bísínẹ́sì kan ẹgbẹ́ wa rẹ̀ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ajé ní ìsinmi owó kékeré kan láàjù mọ́ ẹnìkan wá lóun máa ń pa bísínẹ́sì kan bísínẹ́sì nàìjíríà bíi ten million náà lọ owó tó wọ́n ti di nílẹ̀ yẹn náà ó ti tó ten million. wa ní tó business yóò ten million náà business wọ́n lọ máa ń pa láàrin oṣù mẹ́fà ó ti ní àwọn kankan tí èyí ó rí ń bẹ̀ ẹjọ́ wa bẹ kò lórí ẹ̀ pé kí wọ́n tó máa san wáàjì nísìnyí náà ọjọ́ ti dènà díẹ̀ torí ìdí eléyìí àlejò nísàsìn láàrin oṣù méje lọ́láyé oṣù méje o màá gba ráṣọ̀lùmáàlì mi sí mo kó kalẹ̀ o. wọ́n nínú sọ̀rọ̀ islam kò sábúrú lẹ̀ bó tilẹ̀ jẹ́ sí wípé èyí tó sàjẹ́ kókó jù òun ni kí á ti jọ fẹnu kò lórí nǹkan yìí kó tó di wípé á kàrà bọ̀ ọ́ àdìmọ̀ ti kíni o àdìmọ̀ fẹnu kò lórí nǹkan yìí kó tó di bá ti kíni o kó tó di wípé á kàrà bọ̀ ọ́. mọ́tàlá ẹlẹ́ẹ̀kejì. òun ni pé a so mùdọ́rábà mọ́ owó tí a fẹ́ fi bẹ̀rẹ̀ káwá so mọ́ wípé tó o bá ti gbà lọ́dọ̀ ẹnìkan mo fẹ́ gba owó lọ́wọ́ ẹnìkan lọ́ọ́ lọ́wọ́ sọ̀rọ̀ bọ́ bá ti ti gbà fi bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn náà bẹ́ẹ̀ njẹ́lẹ̀ yìí náà lẹ́tọ̀ọ́ wọn ló lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n wọ́n jẹ́ mo náà kó ṣe é ká èyí tá a ti kọ́kọ́ pàtẹ́yìn èló ni pàtẹ́ntéèjì tó máa gbà èló lè tẹ́ ni náà máa mú eléyìí ti gbọ́dọ̀ wà nípìnlẹ̀ kótó di wípé a sọ wípé nǹkan yìí ó bẹ̀rẹ̀ kò kí n ṣe fúngbà wá bẹ̀rẹ̀ sọ́nà ìlú bọ̀ bó ti wá nì mo ti gbọ́ owó yẹn o lè bẹ̀rẹ̀ kiri láti last month ìgbà wo ni déèlì tá a lá máa pín bíi next week náà ni a ti àkáǹtì rárá o rárá o ẹ ti gbọ́dọ̀ fẹnu kò lórí kó tó di wípé ẹni yóò kàn lu business yẹn èló ní máa gbà èló lẹ́yìn náà máa gbà nínú géèmù tí ó bá ń wọlé bóyá lóṣù ní máa wọlé ni bóyá lọ́fẹ̀ẹ́ ni bóyá lójúmọ́ ni ẹbí máa pín lórí ntẹ bá gbé òwò náà lé lórí wọ́n lè lè yan wàtò sí ìfúnnimọ̀tò ọ̀làbàtú mọ̀ àlàkọ́tò sísà wọ́n ní ìbára ẹni sòwò ìdí owó kalẹ̀ kẹ́ni fọ́nmọ́ owó ṣiṣẹ́ òun náà lálàáfíà lẹ́yìn tá tó mọ́ májẹ̀mú kan bí irú májẹ̀mú wo tàà ń yakú la sọ ibùdó màlì bí ẹni tó lówó kó sọ pé ìdájá àtàrùn kàdà tó tù báyìí bá dé lápẹjúwe oṣù rọ̀bí àwọn àlùkọ́lá ti wà yìí àrí oṣù àwọn onímọ̀ olúbi bíbí adúgbò bẹ̀rẹ̀ nígbà káàdì kàtí títẹ̀ bá wá ṣe mòlúdì láti rọ̀bí àwọn tẹ wá ṣe di ṣàbán mòlúdì náà nìyẹn wọ́n ti mọ́lù dìdí pé àti rọ̀mọ̀dọ́nù kátó kásámú abẹ́rẹ́ náà rọ̀mọ̀dọ́nù kù ọ̀la àwọn ẹ̀sìn ti mọ́lù dì lọ. náà lẹ́sìn máa pé eléwọ̀n nínú tí ó jà á pé ága dọ̀là kò lè tí ó láéláé kò lè jẹ́ kẹ́ni kò lè jẹ́ òdodo. Laylatul Qadri tẹ́sì sọ ipò wà àwọn èèyàn tí máa ṣe Laylatul Qadri nínú oṣù sàbáàn bó tilẹ̀ jẹ́ kí tó ṣiṣẹ́ rẹ̀ fún ẹtí ṣéhùn náà kọ́ pọ̀lọpọ̀ tí náà tó kọ́ o tẹ́ ẹ̀ fún ẹtí ṣe Naharul Qadri rẹ̀ àti ìkànnì pé ṣùgbọ́n àwọn ṣe nígbà wọn ó dé láago mẹ́wàá rọ kọ́yẹ́kẹ́ pé ńlá tó kọ́jú ìmọ̀ náà lè kọ́jú ìlẹ̀ ẹ̀kọ́ mọ́ jẹ́ ẹ̀sàlùbọ̀ asàlám torí ìdí eléyìí kẹ́nìyàn sọ pé tó bá di oṣù rọ̀bíwù sáání tówó yẹn bá ti tì ọ́ lọ́wọ́ kàdọ́ọ̀rì sí áàdàlmáàdì fàdọ́rí lè áàdà ìlàlì máa fi owó náà ṣe mùdọ́rọ́bà máa fi owó náà ṣe kíni o máa fi owó náà ṣe mùdọ́rọ́bà. ìyẹn ni wípé lọ́ọ́ ti bẹ̀rẹ̀ bísíǹnẹ́sì èyí tó máa fowó náà ṣe tájọ máa pín èmi bẹ̀ tí ojúlówó owó sì máa jẹ́ ti tèmi tí mo ní bí nǹkan kan ò ní ṣe é ayọ̀kọ̀ àbíkẹ́ni náà sọ wípé ìdá mọ̀tàdìgbà máa ní mẹ́ǹsẹ̀ yìí owó mi wà lọ́wọ́ sẹ́yìn tó bá ti gbà lọ́wọ́ sẹ́yìn fọwọ́ àmà àká mọ̀tọ̀rọ̀bà ó ti wà lọ́wọ́ rẹ nìyẹn ti bẹ̀rẹ̀ bísíǹnẹ́sì mọ̀tọ̀rọ̀bà ta ní abẹ́sí ó fi hàn yí pé nǹkan kan ti ṣáájú kó tó di wípé wọn ó máa sọ wípé tówó bá ti tọ́wọ́ rẹ o ó ti di mùdọ́lábà ti bẹ̀rẹ̀ nǹkan ti ṣáájú ẹ ti jọ fẹnu kù ẹ ti jọ sọ̀rọ̀ lórí ẹ̀ wípé èló ni màá máa gbà o èló ni géèmì tèmi ọmọ ìfà yẹn tèmi máa máa yọ ìpín wo ni wọn máa jẹ tèmi nínú èrè tá a bá rí gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ti fẹ́yìn pé forty percent ní fifty fifty ní ẹnìkan olóòmù fifty percent ní pẹ̀lú bí nature business ní wàá fẹ́ fi kí ni mo bá ṣe rí lọ́dọ̀ àwọn tí wọ́n wòye sí ibẹ̀ ni àbí pàápàá jùlọ bí ah, táàbù. tí ó wà fún ẹni tó bá ń fi owó yẹn ṣe business tí ó máa kojú bó bá ṣe pọ̀ sí. bákan náà àwọn kan tó sọ pẹ̀lú màárọ̀tù sọ́hìbù mọ́dá sọ́hìbù ló mọ́ ọ̀rọ̀ ayé ẹni tó fowó yẹn ṣe àlàáni. bí bọ́ bá ti já bàbá lẹ́nu sẹ́yìn ẹ̀sí tó ń náà ẹ̀gbẹ́ hàn mo dára mi lójú bí wọ́n bá láwọn òbí owó ìwé láti fi jẹ́ ká tó lè rí irú èèyàn bíi mi hmm? fún kálukú wa náà ẹ jẹ́ ká di eléyìí lẹ́mìí tó lórí abala tá a bá wà á jà fáfá mbẹ́ á sì yanjú ẹlòmíì kò síbi tóun náà ti lè sọ yí pé òun já fáfá mi kan kò sí. níbi táyé kò sẹ́ni ọmọ káàtì ẹ̀wá tó sọ pé tẹ́sì tí ẹ̀yẹ kọ́lọ́ ọmọ wa ọlọ́run ò tún mọ̀ ọ́ ní tẹ̀sì náà ọ̀pọ̀ sọ́ọ̀tì ọlọ́run wàá fi rẹ̀ bẹ́ẹ̀ lómi bọ́lọ̀ ti mà á níbi tẹ̀sì bẹ́ẹ̀ láyé tó mà. àwọn àmì kan ní sáàsì kẹẹ̀ẹ́dógún kọ́ ni àbí ìjẹ́jọ́ sì ni wọ́n sọ̀rọ̀ ẹnìkan bẹ́ẹ̀ yìí pé lágbàáyé nàbà tù lọ́wọ́ àlejò lágbàáyé ní fíìdì rẹ̀ wọ́n ń pè nàbà tù lójú àárẹ̀ ẹ̀dá wa sọ̀rọ̀ rẹ̀ yìí níbi ọ̀rọ̀ ẹ̀sùn náà kéṣẹ́ ní ẹ̀yìn o kódà ìmáàmù fún ni ní kọ̀mínítì wọn tọ́kárí ẹ̀ńtà ń sọ̀rọ̀ ìmáàmù tún ni ní kọ̀mínítì rẹ̀ ìwọ́n kan wá jòkó ọ̀hún falala tọ́lọ́ wa ń bì kan ìdàkúntà fi ṣe é pápọ̀ mọ̀ sínú tọ́lọ́ wa ń bì kankan wọ́n náà ṣe kan yẹn dáadáa mójútó dáadáa ṣe é dáadáa kọ́ pé tó ń ṣe lọ́wọ́ yẹn kọ́ bá ń kó mẹ́kan ló ti ní ìlapa dáadáa lára rẹ̀ ẹni tó kàn wá sí bálabàlá sígbà tẹ́lẹ̀ mi ni wọ́n ní ń wá ń wá. káyà bẹ́ẹ̀ sọ àbáyé mọ̀ nígbà bá sọ̀rọ̀ ìdúbàdà wọn lẹ́lò ní ìwálé tó rẹ̀ o wá bàtí àwa ni wọ́n ní ń wá mọ́ wá wọ́n ní ń wá ni mọ́ wá kì í ṣe pọ́ùn kẹta fún rẹ̀ ló wù. ẹlòmíjì ní wá ló mọ òun ni òun mi mọ wá. wọ́n ẹgbẹ́ wá bá ti àwọ̀ àwọn ní wá mọ wá ni o lè mọ múra sí ṣùgbọ́n wá òkun kó kó wù ọ́ nítorí o èyí ó sẹ́tọ̀ èyí ẹni tó ẹni tó yẹn mọ̀ rárá ni ní fíìdì yẹn o láyé lẹ́yìn bí nọ́mbà tí wọn ló ti wà báyìí ṣẹlẹ́sì rẹ. torí ìdòwú yẹn máa fẹ́ níbọ̀ lẹ̀ wọ́n sọ̀rọ̀ káàkiri wọ́n mú múra nì wọ́n náà lè di nọ́mbà wà lágbàáyé ní fíìdì jẹ náà ní fíìdì kan wọ́n náà di fíìdì kan mú wọ́n mọ̀ wà wọn náà káàkiri tẹ́sí ìdílé bọ́ wọn lọ́wọ́. torí ìdí eléyìí lórí wípé ẹni tí vitamin lọ òun ni wípé ní ẹni yẹn ó ní màárọ̀ tó yanjú níbi bísínẹ́sì yẹn ó mọ̀ nípa bísínẹ́sì yẹn dáadáa tó kọjá ojú ẹ̀ ẹ rò pé sí idán ni àbẹ́ rò pé nígbà tí ẹ rò pé nígbà tí májíìkì ló máa ń lò láti fi dé fẹ́ ló bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ lómi ọjà tẹ́lẹ̀ mi gbé kalẹ̀ táwọn èèyàn ta wọ́n gbà bẹ́ẹ̀ ṣe ń wo ni ọmọ àwúre rẹ̀ kò sáwúre kan tó mọ̀ ju pé ó mọ àwọn strategy business yẹn gẹ̀gẹ̀ ọmọ nípa rẹ̀ ó mọ ọ̀nà olè yẹn lè máa ń dórí business yẹn gbà tẹ́lẹ̀ bá ṣe yóò sọ ọ́ sí tó ń bá ìfúrúkú jèrè mẹ́ẹ̀ yóò ma báwo ló ṣe lè fẹ́ publicize nǹkan yẹn fáwọn ará àdúgbò ó mọ strategy tí ó lò lórí ẹ̀ ó sì mọ àsìkò tí wọ́n máa ń produce ọmọ nǹkan tó lè bàjẹ́ sáàtẹ́ nìkan ní ti kó wọn mà lápòjúwe ọmọ ẹ̀dá bísíǹsì yìí gọ́ tilẹ̀ ọ̀dá bísíǹsì ọ̀dá bísíǹsì ọ̀dá bísíǹsì yìí gọ́ tilẹ̀ òun yìí kò máa àwọn àwọn ló máa ń tì máìlì fún nǹkan ìgbà àkókò wa wo la yẹn máa ń tì máìlì fún nǹkan yẹn jù ìgbà wo la yẹn máa ń nídìí ẹ̀ jù àdúgbò òfo ni wọ́n ti nídìí ẹ̀ kò má. lápèjúwe nísìnyí wọ́n tọ́ fẹ́ dá gbọ́ sílẹ̀ tọ́ fẹ́ dá káfíńgù gbọ́ sílẹ̀ tọ́ wa ni ah ẹ ká lọ sínú oko láwọn àbí tí ti ń sin màálù torí kọ́ ọbẹ̀ máa rí wàrà màálù ìdíje àbẹ̀bọ̀. ìwọ́n táwọn sọ yìí kò sí means of transportation fún ọ o inú bẹ̀rẹ̀ náà lọ wà á ó jẹ gbèsè tí ó pọ̀ torí pé báwo ló fi fẹ́ publicize ẹ̀ táwọn ará ní oko màá wàrà màálù táwọn ti mú gán ti tó wọn mú wọn lẹ̀ ní ìdíyẹ tó ń sì gbogbo nǹkan mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn irú bísíǹsì ní ìdídálẹ̀ ẹgbẹ tó fún alákòjúwe kan ẹni tó lóun fẹ́ máa sin ìgbín tó wá jẹ́ sí wípé nínú ibi tó ti fẹ́ máa lọ sin yìí kò ní kọ́nẹ́sìn kankan máwọn èèyàn nígboro bí àwọn hòtẹ́ẹ̀lì bí àwọn supamákẹ́ẹ̀tì kan kò ní kọ́nẹ́sìn kankan papọ̀ mọ́ wọn ó sì lóun fẹ́ máa sin ìgbín bísíǹsì ìgbín náà lọ́dálẹ̀ tí àwọn ará oko tẹ́jọ́ ń fi hàn àwọn ń ta ìdún káàkiri táwọn bá bẹ́ẹ̀ gẹ̀ẹ́dún dàn ẹ̀bí tó ń dín tó ti ń sin ìyá wọn ń ta ìdún káàkiri táwọn yé tókè wáyé ṣe bẹ̀rẹ̀ ní ìlú tí wọ́n bẹ̀rẹ̀ nísìnyí ìjọba ń lọ lé gbàmí alẹ́ ìlú mẹ́wàá alẹ́ ìdí bẹ́ẹ̀ lọ kátó dé lé gbàmí láwọn ìkéèké tí òun láfa ẹsẹ̀ ẹ̀sán ńláńlá òkú nǹkan tó fẹ́ ló bẹ̀ ni wípé kẹ́nìkan wá pé rúbẹ̀ yẹn òun dá fáfì ìgbésísìn ilé ẹ̀bẹ̀ yẹn yóò máa dá nǹkan rẹ̀ jẹ yóò sọ́ọ̀tì àbí tó bá ní connection mọ́ àwọn tí ó máa supply wọn kọ̀ wá nìyẹn tó ń di eléyìí ẹni tí ó bá ṣe lọ́wọ́ àbísẹ́ǹtì kan òun náà dá rẹ̀ lójú wípé òun ní màárọ̀ rẹ̀ òun já pápá síbi nǹkan yẹn ó máa gbogbo àwọn strategy àwọn bísínẹ́sì yẹn tóun náà bá fẹ́ sọ fún mi pé pàṣẹ́ntéèjì tó wọ́n gbà lélẹ̀ yìí ẹ̀rí pé ló lè dúró rẹ̀. mo rò pé náà eléyìí tó wáyé wọ́n á sọ pé tọ̀ owó tó á ti bẹ̀rẹ̀ ó wà lọ́wọ́ zeyi bọ́ bá ti gbà ó fàwọ́ mọ̀jọ̀ mista sọ̀rọ̀ fi ìgbà yọ̀ǹda níbi ṣíṣe tó wù níbi owó olówó náà ni ọ̀yàjú kùtà àlùkùtà ní kùkú àlàáfíà tí mú tẹ̀pàlù wọn lọ́wọ́ alẹ́kọ̀ọ́ ká tó máa má kẹ̀ mú ọjọ́ iwájú tí èsè yìí tí ó parí lójú ẹsẹ̀ kí ni wọ́n jẹ́ ọjọ́ iwájú òun ni pé a ti parí ọ̀rọ̀ yìí tí a bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ iye báyìí ni màá máa gbà nípa lójú ìdílé tí a bá ti rí èrè iye báyìí ni mo lè máa fún ọ ẹdìjọba ẹnu kù njọ wa ẹnu mẹrẹ ọdà owó ńkọ́ ṣíṣe ìgbà ti fún ọ lówó yẹn kọ bẹ̀rẹ̀ báwọn náà tẹgbẹ owó kẹkẹ náà bẹ̀rẹ̀ owó ti tẹ lọ́wọ́ ṣùgbọ́n wọn ti ṣe kéde wọn ti ákéde lórí kéde o lórí owó yẹn ṣe ni mo ṣe báyìí ìyẹn ni wọn kà lórí rẹ pé lọ́jọ́ iwájú ní owó yẹn bá tẹ lọ́wọ́ bákan náà lọ́kọ̀ mi mọ́tíálà mi òun ni mọ́tíálà ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí ẹnìkan gbogbo ó sì gba owó lọ́wọ́ ìyẹ̀sí méjì àti mẹ́ta dípò wọn máa bá wọn fi ṣe bísínẹ́sì. ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ nínú sẹ̀rá sàn wọ́n ní ìdílé yìí lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀. wàlàyé tó kúrò láàrin wọ́n ní kò lẹ́tọ̀ọ́ fún òṣìṣẹ́ kan àyà múdà mọ̀dọ̀ rábàtà ní ṣáfíìn àhàr tó ti mẹ́nìkan fi owó tiẹ̀ ṣe owó kó tún wá gba owó lọ́dọ̀ ẹlòmíì ìdàkà nàdá lè kẹyẹ tó fún bẹ́ẹ̀ mọ̀dọ́rí lè la awọ̀lì tó bá lọ jẹ́ pípé owó tó bá gbà yẹn yóò kó nira bá tẹni àkọ́kọ́ tó gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀wò sárkù ìlànà mọ̀fúnmù mọ̀kálá bàbẹ̀ náà ni pé ìdálámì ẹ̀dúnrún nǹkan jáì yẹjú kò sáburú mẹ́. kàánà wa fi kọ́ndíṣẹ̀ yẹn ti pé ńlá bí ismi àyàfi kó ti pẹ́ nìyẹn ló bá yọ̀ǹda fún pẹ́pẹ́ nìyẹn ló bá yọ̀ǹda fún tí ìlera kan bá ti wá jáde ẹnìyẹn náà ti yẹ kó rò papọ̀ tẹ́lẹ̀ pé ìnira lè jáde lẹ̀. kọ́dá àlìkà wọ́n ní àlàyé lẹ́yìn tá a sọ yìí sẹ̀yàkùn ẹ̀lùmáàlù sáálí kẹfìrán gẹ́gẹ́ bí kó ṣe pé owó tẹ́nì kejì kó wá òun pọ̀ yàtọ̀ ẹ̀yìnbá wá pítàlà áádẹ́m tó wọ́n jẹ gbogbo ọ̀pọ̀ àsìkò ẹni yẹn fàyùsùkìlù ú àlètìjà ìmọ̀lẹ̀ àwọn yóò wá pa ìrójú bá níbi òwò ṣíṣe pẹ̀lú owó tẹ́nì àkọ́kọ́ títẹ́ ní ẹ̀kejì ẹni ó ti sí pẹ̀lú ẹ̀ kò ní láyè ti ẹni àkọ́kọ́ yẹn má. tágbèjúwe tó súnmọ́ ẹni àkọ́kọ́ sìmẹ́ǹtì ló ń bá wọn fi ń tà ó bá a tú sọ́ọ̀bù sìmẹ́ǹtì kalẹ̀.

owó tẹ́lẹ̀ àkọ́kọ́ sìmẹ́ǹtì sí ni ọ̀kadà ni ó máa ń lọ bá wọn bí já sìmẹ́ǹtì tẹ́lẹ̀ wá dira sìmẹ́ǹtì tẹ́lẹ̀ ó di wípé wọ́n fẹ́ kó yẹn rìn lóńdó ó ti lọ sóńdó ọlọ́jà yẹn rìn fún wa àwọn dé sọ̀bù ń bẹ̀rẹ̀ sìmẹ́ǹtì ẹ̀ló bàbá tó wà níyì kọ́ pẹ́lẹ́ lẹ́bẹ̀rẹ̀ mẹ́ta ẹ bàbá yẹn kó wá lọ́la àwọn nìtúwájú wọ́n rí sìmẹ́ǹtì mi wọ́n rà lọ́dún tó ń ẹ́ rí pé wọn ò ní ṣe kẹ́nẹ̀ wọn ò ní patronáìtì ṣọ́ọ̀bù tiẹ̀ yẹn má nígbà tí wọ́n rí ọjà tí wọ́n fẹ́ rà lásìkò ìyẹn ti kó nira bá tẹni àkọ́kọ́ mo rò pé ni pé yóò fi sí pẹ̀lú onímọ́tò ó lè já yẹn ní ìta ògbólú ó ti lọ báwọn yẹn bá dé wọn nípa ṣọ́ọ̀bù bá a sọ pé ayélujáyé fóònù yìí náà kése gbogbo yẹn náà ló lè tó wọn lè níbi twenty ọjọ́ ti wẹ̀ àwọn sẹ́kàn lọ kótó darí ìta ògbólú pé mi bá yẹn gbé wá òun gan kótó dé gan iṣẹ́ mi lè ṣe kẹ́ni iṣẹ́ mi lè dà dúró náà bẹ́ẹ̀ mọ́tò rí mọ́tò lè ṣe lọ jáde pẹ̀lú mọ́tò lè rí sílẹ̀ kò ní

pàdé ní sọ́ọ̀bù kan gbà ó tó pẹrẹ sìmẹ́ǹtì ó kéré sí owó tó yẹ kẹ́nẹ́ ó kéré sí owó tó bẹ̀rẹ̀ bísíǹsì mọ́tò pípà. torí ìṣe lẹ́yìn tó bá lọ rí bá nì wọ́n ní àwọn èèyàn kúnnù máa ń lò mọ̀tọ́rì bò láwọn kẹfì rán àbí kò sì jẹ́ sí pé owó ẹni tó gbówó fún ló pọ̀ yàtọ̀ ìwà kẹta òun yóò gba àdúgbò rẹ̀. wà má ta sí dágàlà á ní wọ́n nígbà tó bá ti dí sí tó ti pa èrò púpọ̀ nínú ẹnìkan náà méjèèjì tà á tọ̀ láti bá tó bá á rí i pé yóò gba ìyẹn ni wípé yóò ṣàìráàyè fi apá kan ìfẹ́ níbi aolanu yẹkun alẹ zọra àbí kò sí ìnira kankan bẹ́ẹ̀ méjèèjì náà lórí mójútó lẹ́ẹ̀kan náà papọ̀ wọn ni jáde lè amẹ́n àǹdùdọ́rí bá lè àbàrò ó lẹ́tọ̀ọ́ láti ṣe kí ni o láti gba owó bísínẹ́sì díje lọ́dọ̀ èèyàn méjì àbí ju bẹ́ẹ̀ lọ lókùnbà tí ó bá ti ń ṣe kí ni o tí ó bá ti ní kó nira kankan bá àwọn méjèèjì. wọ́n bá rí bí sẹ́yà bá ń jẹ́ هذا هو نعم وأن وإن ضرب العامل الآخر مع ضرر الأول بدون ابنه طبعا لو kóso pé nìkan bàbá owó ọ̀bìà kan owó láti báyọ̀ ṣe mùdọ́rábà ìbá bísínẹ́sì lọ́wọ́ ẹnìkan pẹ̀lú pé kò nira bá tẹni àkọ́kọ́ tọ́kọ́ fún lówó bìdú ní ìsìn kódà láì gbàyọ̀ǹda láì dín kó tàn wọ́n mà ti wí pé ó tún gbowó lọ́wọ́ ẹlòmíì náà o. fàyínàlà ámìlà wọ́n nírú ẹni yẹn yàrá ìjà ìsọ́ta ó mẹ́rin bò èyí wọ́n nírú ẹni yẹn yóò dá ìpín tẹnu yẹn padà níbi èrè tóun bá rí torí pé èrè ló ti fọkàn sí pé ẹ káwọn orí wọn ò rí tó bẹ́ẹ̀ máa fi mọ̀dọ̀rà láti máa dání torí bísíǹsì tó fi ń bá mọ̀dọ̀rà tó ti ṣe pẹ̀lú ẹni kéèkì ìtí bá wá ń bẹ̀ yẹn fi ìṣẹ̀rí káàtì yìí pẹ̀lú ìpapọ̀ rẹ̀ máa lè mọ̀dọ̀rì pẹ̀lú awọ̀lì pẹ̀lú tẹni àkọ́kọ́ fẹ̀yẹ́dbáwò lè rọ́bẹ̀ mọ̀dọ̀rà bá ti sáàníyà nàfíìgbà omi nà rẹ̀ yóò máa fi san owó ẹni tó ń bá ṣe mọ̀dọ́rábà ẹ̀ lẹ́ẹ̀kejì níbi ìpín tiẹ̀ tó bá rí méjèèjì nítorí ọjọ́ ká mọ̀ bẹ̀rẹ̀ ni wípé tó bá ti bá ẹnìkan tó bí sì pẹ̀lú ẹnìkan nínú àwọn méjèèjì jùlọ ẹni àkọ́kọ́ tó kọ́ gbówó fún lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ bí sì pẹ̀lú ẹ̀ òun wá ní ń rówó ń bẹ̀ sọ́tẹ́jì ń bá àkọ́kọ́ dèdè géèmì tọ́yẹ kẹ́ni tọ̀hún ó tọ́yẹ kí wọ́n jọ máa pín ìpín tí wọ́n fẹnu kò sí níbi owó tẹ́ni kejì tó bá tún rí bẹ̀ yẹn géèmì tó bá rí bẹ̀ ti máa yọ ìpín tẹ́ni àkọ́kọ́ yẹn náà kù. pé ó ti ní ẹ̀kejì náà kò sí tí wọ́n máa rí lẹ́yìn ìgbà tó bá yọ títí tí mọ̀dọ́lá bá wọn fi kéde o tí ó fi fi orí san pa. wàyó kásìrì nà fún ìbọ̀lá àmì wọ́n máa gba ìpín òṣìṣẹ́ yẹn wàyó tọ́kùnrin lè rí bíi àlùmọ̀dọ́lá bá ti dìbò la wọ́n máa wá dà papọ̀ má gé ni ọ̀rọ̀ bísíǹnẹ́sì wo ni wọ́n jọ gbé kalẹ̀ fún sàlá kọ̀kọ́ wàyó kọ́sàmù bẹ́ẹ̀ nà wú wọ́n máa wá pín láàrin ara wọn wàbẹ́yìn náà sọ ìdí àá àti láàrin wọn ẹni tó ní owó àlámá ṣàròsọ lórí báwọn méjì bá ti gbé májèmú ẹ̀ kalẹ̀. dáná máa bá bẹ̀rẹ̀ ánìl torí pé àǹfààní ẹni tó ń ṣiṣẹ́ yẹn tó ń ná fìlìmùdọ́rọ̀ bá níbi mùdáraba ẹni kejì yẹn sọ̀rí kọ́tí ó ti jẹ nínú ẹ̀tọ́ ó ti jọ lẹ́tọ̀ọ́ sí níbi ti lọ gba owó lọ́dọ̀ ẹnì kejì gbogbo ẹnájì tó ń lò níbi tẹni ẹ̀kejì yẹn ibi aláwọ̀kọ́ yẹn náà ni wọ́n máa lò sí ó sì ṣe kọ́kọ́ àrí kéènì níbi yẹn náà tó tó rí bi ẹlẹ́ẹ̀kejì yẹn lọ ó ti wá dàmọ́ra ẹ àwọn àbá òní pépè tí wọ́n ti ṣe àwọn àlàyé làákàyè ọ̀rọ̀ náà eléyìí tó lè bẹ̀rẹ̀ láàrin èèyàn méjì àgbọ́lé ni tó ń kálukú wa náà ká lọ ní káṣí bẹ̀rẹ̀ ọlọ́run lórí tí a bá fẹ́ ṣe. wàlá yóò fi fún aláàmì ní máàlì mọ̀tọ́ ọ̀rọ̀ bá mọ́ṣálà nítorí o ǹjẹ́ owó owó olówó tí wọ́n gbé fún wa ń gbé káṣí bẹ̀rẹ̀ bísíǹnẹ̀sì ǹjẹ́

tó lẹ́yìn tó bá sì jẹ́ pé tó ń travel fúnra ara rẹ nínú owó ara rẹ o ò nífẹ̀ẹ́ kan kó bó mú mi lásán bí ọwọ́ tà lásán o ò ní kéjì bọ́ bí wọ́tà ìwọ ọ̀nà wa ti túnbà ń owó mùtọ́ra bà fún ọ ìwọ ọ̀kan yìí náà ní bísù ìwọ ọ̀kan yìí náà lẹ́yìn ò ní dúró ní tí wọ́n tà kankan ẹnu yìí ò di ẹnu yìí ò wọ́n á gbọ́dọ̀ olówó lọ́wọ́ rẹ náà lọ́wọ́ adigun ẹni òdìlẹ̀ mọ́. lọ bẹ̀rù ọlọ́run wà tó ta ọ. nínú sẹ́ráfìlám fàlàyé títù àánì ẹni tó ń fowó olówó sílẹ̀ kò gbọ́dọ̀ ná ní mánì ìdọ́rábà o nínú owó tá a gbé fún kóbi kíni o kóbi ti mùtò bísínẹ́sì láàdì sáfárì wà lórí bísínẹ́sì yẹn nígbà tó a ti mẹ́nu bá tẹ́ ẹ bá ti mẹ́nu bá ọ gbọ́dọ̀ náà bẹ̀ o àti tẹ́ bá ti wá jọ sọ́kà bísínẹ́sì yìí o a máa lọ rajà níbi báyìí o nínú owó yẹn náà láti máa lọ rajà o ìbò ni wọ́n wá fi sí tí wọ́n wá yọ nínú tí wọ́n fi ń sọ ilé ìjọba yìí wa o láti ojú wo nísìnyí. owó tí wọ́n gbé fún máa lọ ra aṣọ ní <laughs> owó báyìí lọ àti fún fún ìta bọ́bẹ̀ máa lọ ní ọgbọ̀dọ̀ fún kéré ìyẹn fún ìgbà tó fẹ́ ra àtàbọ̀ ọjà tó fẹ́ ra kò pọ̀ sixty thousand. àbí títí òkú kéré náà lọ́dà bọ̀ lọ́dà bọ̀ tó lọ́dà bọ̀ nígboro náà lọ́dà bọ̀ lọ́dà bọ̀ sixty thousand. ìyẹn bá yọ sixty thousand nínú five million ẹ̀ fún oṣù náà nù wọ́n tún wá gbọ́dọ̀ sí ṣe lọ. ọjà five million yìí ó tún gbà wọ́n tó lè kà á tán àá ó ti ní ẹni yẹn ti mọ àwọn èèyàn ti tẹ́ kalẹ̀ kó tó lọ ó kó ọjà lọ́yẹ̀ táwọn èèyàn kó ọjà yẹn ni àwọn tó fẹ́ kó fún ọjà yẹn máa yá lọ́dọ̀ wọn kíákíá títí kú ọjà yẹn ó kù. nínú five million yẹn wọ́n lè rí géèmì two million lápòjúwe tí wọ́n rí géèmì two million sixty thousand yẹn. ẹnu ti gbọdọ̀ kò lórí ẹ̀ kò fẹ́ ẹ̀ pé ojúlówó owó ọ̀gbọ́dọ̀ dín five thousand eh, five million yẹn gbọdọ̀ kékeré ọgbọdọ̀ pé padà fifty thousand yẹn níbo lẹ́ẹ̀sì yọ ẹ gbọdọ̀ jọ fẹ́ẹ́ kó nínú géèmì tá a bá rí two million yẹn yọ two thousand yẹn kó bẹ́ẹ̀ yọ wá fún one million àbẹ́ẹ̀kọ́ ni. nine hundred and forty thousand èyí ò lẹ́wàá pé pàṣẹ́ntéèjì lé lórí pé pàṣẹ́ntéèjì bá gbélé lórí pípọ̀ ṣé ẹni tó ń lọ rajà tó ń lọ́nà bá fọ́tù tìṣẹ́ǹtì ni àbẹ́rẹ́ tó lọ́wọ́ náà bá fọ́tù tìṣẹ́ǹtì pẹ̀lú pàṣẹ́ntéèjì bá gbé ibi tó wà kù yẹn lẹ́sìn mọ́ wa pé lópin ìgbà tẹ́ wá bẹnu kò lórí ẹ̀ ṣùgbọ́n tẹ́ wá kò lórí ẹ̀ èyí wọn lọ́wọ́ máa san owó ọkọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ náà ní pé two million yẹn òun lẹ́ẹ̀rọ ara yọ pàṣẹ́sẹ́jì ti tiẹ̀ ẹ̀ abọ́tú tìṣẹ́ ìṣinú tiẹ̀ nínú fọ́tì tìṣẹ́ tìṣẹ́ ló ti jẹ owó mọ́tò nìyẹn. tó o bá ti ilé tí o bá ti tó wáyé fún aṣọ kò lórí ẹ̀ tó bá ló fi ṣe fẹ́rẹ́sì láwùrọ̀ ọ̀rọ̀ nílà tiwa. alimusulmọ́n aláàkìrú tìyẹn. ẹ̀ ńlá ń yẹ kùmọ́dá. شرطا يحلل حراما أو يحرم مدى حلالا إلا شرطا حرم حلالا أو حلل مدى حرام شرط عن دولهم نعم ńlá ìdá ìsára bàrà fẹ́ bẹ̀rẹ̀ ìdáre ìdáná wù torí pé yámọ̀ bẹ̀rẹ̀ màálì yóò máa ti lẹ́bi owó yẹn dídí ní ríbù yìí pẹ̀lú ìpín kan nínú èrè tí ẹ̀ nìyẹn fàlàyé sẹ̀mí kò bí ara tààrí kò wá lẹ́kọ̀ọ́ kọ́ pàdé ńlá ìsáré àìsànlọ́gẹ̀ wọn làlá wọ́n bá ti kọ́kọ́ fà á yọ kúrò nínú owó táàsì sí sínú kọ̀ǹdíṣàn tẹ́lẹ̀ owó ti gbà lé sí forty percent ti ẹ̀ nìyẹn ní máa lọ padà yọ àìmọ́kọ̀kọ́ yọ owó mọ́tò lèmi náà tó bá ti yọ ẹ̀rí pé nínú tó kù yẹn ẹ ti yọ nínú two million ti dín nìyẹn gbàtọ́ wa kọ́ wa kọ́ papọ̀ máa bá owó tuntun fún wọn mọ́tò òun ni mo yọ ńbẹ̀ ó ti kó papọ̀ máa forty percent ti ẹ̀ nìyẹn kò sì lé lẹ́kọ̀ọ́ sí kó lé àyàlú pẹ̀lú kẹ́nẹ́ pẹ̀lú mẹ́jẹ̀mú tó bá ti jọ fẹ́ wọ́n tún wá ní ó tún lè lé lọ́nà míì náà o nírú ọ̀nà wo ńlá ayọ̀kúnà ùnáka áádà ìwé bíi làwọn ọ̀bẹ gbé kíni o àlè áádà tó mùhàkámà máa láǹtò áádé aṣẹ́yà ló gbà tó wà ta kó fẹ́. bí mísìlẹ̀ níbi wà pẹ̀lú mi tó bá jẹ́ pé àwọn tí wọ́n létọ̀ irú òwò bẹ́ẹ̀ ó ti lé bí wọ́n ti máa ń ṣe é ti nípa nígbà tí wọ́n gbé ilé lórí rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n máa ń ṣe ọ̀rẹ́ méjì àbọ̀ tí wọ́n ṣe ilé ìlú lórí. ẹ̀ríkà àti kàkẹ́yìn náà tí wọ́n ná àwọn bẹ́ẹ̀kì àwọn ọ̀kẹ́rẹ́ tí wọ́n gbé lórí áádà tí wọ́n ti ṣe lérí tí wọ́n ti ṣe yẹn wọ́n náà wà lọ lẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ló bá rí ohun bá pè ní gómìnà tá pè ní jàǹbá tí wọ́n ṣe ń mo jẹ pé nẹ́tọ̀ nǹkan yẹn nìyẹn ló sì ṣe ìgbàgbọ́ wọn pa ìlú tó sọ fún ìjàmbá. fàyọ̀ mẹ́lúbíà ìyẹn náà ni wọ́n lò pẹ̀lú ẹ̀ nítorí àsìkò wa wàlá yìí sàmù ríbù fílìmù dọ́rábà kọ́bla ìlú ayọ̀lá àti wọ́n là kí ń pé èrè níbi mùdọ́rábà ṣáájú kí àkókò tá a sọ hmm, kótótó láàrin àwọn méjèèjì ilá ní kàrọ́ ní ìmọ̀ àyàfi pẹ̀lú ìyọnu sí àwọn méjèèjì lápẹ̀jú wo nísìnyí adúgbẹ́nu kò yí pé tá a bá ta ọjà yẹn tán tí gbogbo wa bá wọlé láàmú fúnwó ìfẹ́ nìkan wá ní bùkátà sówó ẹgbọ́ ẹ ẹ̀dí ta ọjà tán ẹni ìtàtà yẹn náà jẹ́ kásàkásẹ̀ ká gbé pàṣẹ méjì lórí ìta bá ti tà náà ká gbére lórí. kò yẹ kó wáyé mú ẹnìkan ò lè fọ́ọ̀tì ẹnìkan lórí lórí bẹ́ẹ̀ àyàtí méjì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ajá sí àwọn pé ti o ẹ̀bà yẹn tètè àwọn ọ̀rọ̀ àkájẹ́ kàtàjà kan náà mo rò pé lẹ́yìn a ìkọ́yà tó lè láti máa pé géèmù yẹn òun náà ní ń ojúlówó owó ta padà lọ yóò kó bá rásùlù náà ojúlówó owó gangan wàlá yúmọ́nù ányákọ́ àkàtà rásùlù sí bábìlì muhammadu bẹ́ẹ̀ sì ni wọ́n à lè fọkàn balẹ̀ wípé ní fọ́tẹ́jì lè ṣẹlẹ̀ níbi abákan àwọn ìbáṣepọ̀ lórí títà rírà àwọn táwọn fẹ́ bá táwọn fẹ́ tà lọ́jọ́ iwájú pàtó tí bá wù mí nínú yìí ó sì jẹ́ sí wípé pẹ̀lú géèmì yẹn tó bá lọ ṣẹlẹ̀ géènì yẹn wọ́n fi ṣàtúnṣe ẹ̀ tí sọ́tẹ́jì bá wáyé géènì tí bá rí nínú ìfẹ́ wọn rọra wọn wọ́n lè má rí ọjà yẹn tà bákan náà wọ́n lè tà kankan géènì kọ́kọ̀ wọ́n dẹ̀ lè tà kejì kí wọ́n sọ́ọ̀tì lẹ̀ wọ́n fi tán géènì yẹn wọ́n fi dí èyí sọ́ọ̀tì ara ń tún bẹ́ẹ̀ ní bísíǹnẹ̀sì yẹn nínú tí ń bẹ́ẹ̀ ní bísíǹnẹ̀sì yẹn lójú gbọ́dọ̀ mọ̀ nípa tó ń sàlẹ̀ kọ̀ọ̀kan lọ́kàlù wọ́n sáré géènì yọ̀ kẹ́ sáré náà yàfùyàfù tọ́ba rẹ̀ kàkéjì tọ́ba sọ́ọ̀tì gbèsè dé nù ìdí máa ń ṣe ẹ̀dùn nínú yẹn ní bísíǹsì tó wà sí yóò ti ṣe bísíǹsì kan wọ́n ti wọ́n ti kọ́kọ́ lọ náà kan lé igbó wọ́n ti ra fẹ́ bẹ́ wọ́n ti ṣe gbogbo ẹ̀ ńgbọ́ wáyé ní wọ́n àgbàlá kàrí tọ́ba sọ́ọ̀tì tó wà ní àgbọ̀n ti ṣàfihàn àbẹ́ ìgbọ̀n àwọn ènìyàn tó tẹ̀lé òun débi níwọ̀n wọ́n tẹ̀lé tẹ̀lé náà ìwọ́n lọ

owó kọjá prọfìtì ẹ̀ ó tún ná ojúlówó nínú owó rẹ̀. pàṣípà kùtùmọ̀ rí òun tí wọ́n bá lọ péré máa bá kọ́ yìí ákẹ́tẹ̀lẹ̀ mọ̀dọ́rábà pẹ̀lú pé mọ̀dọ́rábà wọn sì tẹ̀síwájú làmúyẹ́ kọ̀ọ̀rọ̀ sí ìdọ̀nù kò ní sí báláàsì yẹn ọ̀tún yẹn kò ní sí báláàsì kẹ́kẹ́ ńlẹ̀ yúkíbárò nínú àlẹ́kùsùrán eléyìí tí wọ́n lè àbíkàlẹ̀ kọ̀ọ̀rọ̀ sí ìyàrá alùpùpù ní rímù níbí kò ní sí géèmì kankan lẹ̀ yújúbárù bìyí àyújúbárù nínú àlùfàfúrán tí wọ́n ó lè fi ṣàtúnṣe sọ́tẹ́jì tó bá wá kò yẹ kò ní sílẹ̀ fún abájúmọ́ yìí kò sí géèmì kankan lẹ̀ fún àdúgbò fàríkù sì ní ìkọ́yàtò rẹ̀ rásìlmáàlì èrè yẹn òun ni ìdáàbòbò fún ojúlówó owó láyà sẹ́yìn tó lè ámẹ́lì nínú ìṣe ámì tó ṣe yí pé ẹni tí ń fowó sí ọ̀lẹ́kọ̀ọ́ sí kẹ̀kẹ́ ń bẹ̀ ńlá bá dà kàmáàlì ráàtì máì àti lẹ́yìn ìgbà tí ojúlówó owó bá pé náà òun lòun tó lẹ́tọ̀ọ́ sí géèlì kò ní ọ̀dọ́ ká lójúlówó kò sí ìjẹ̀ka yọ mẹ́ tí wọ́n bá ti sọ́ọ̀tì òun náà sọ́ọ̀tì ní wọ́n bá géèlì náà lòun náà ṣe kẹ́ni òun náà géèlì níparí nàìjíríà lélẹ́yìí fún ẹni tó bá mówó fún pé kọ́ báyìí ṣiṣẹ́ wọ́n ní wàhálà ámìlù àmì irun ìwọ́n tí o bá owó olówó tó ń bá tòjú sẹ́ lọ́nà yìí pé olùfọ́ kàtà la pè ọ́ jẹ́jì wà lẹ́ yìí ọ̀ràn yẹn ní fúntọ̀ àyẹ tẹ́kì yà lọ ọ̀pá yà ọlọ́wọ́ bá fi máa wúlì yà níbi ìṣẹ́ tí wọ́n ti sọ aláwòjútó ẹ̀. ويقبل قوله فيما يدعيه wọ́n máa wá gba ọ̀rọ̀ rẹ̀ wọlé níbi tó bá sọ kọ́fẹ́lẹ̀ òye bí má yẹ̀tẹ̀ yìí níbi tó bá pàtó yẹn rẹ̀ tó nǹkan báyìí ló fẹ́lẹ̀ pé òun kéré náà ni wọ́n pa kó kéré àwọn pọ́ọ̀tì náà ni wọ́n pa àwọn wí náà ni àlùkò ọ̀rọ̀ bá náà wọ́n tó kéré tó ló sọ́ọ̀tì ni ó ń béèrè sọ́ọ̀tì ní ìbùdó ayé náà ni àdìsí ta kàní bẹ̀rẹ̀ náà ni àdìsí hakíndùnú ìzánu kọ́ ni àlùbẹ̀yì á lè fi yá máa lámú yàtọ̀ fàrọ́fà áwọ̀ àdá yàtọ̀ fàrọ́fà. فإن صدقا وبيان بورك لهما في بينهما بورك في بينهما àlùbáríkà ó wọ ọnu dúkìá àwọn èèyàn tí wọn bá ti ń tòbi ló fúnra wọn tó ń sọ àwọn nǹkan tó wà ń di ọjà yẹn fúnra wọn. wàyí kàtà máa ń wà kàtàbá táwọn méjì bá wọn pa nǹkan mọ́ fúnra wọn tí wọ́n sì parọ́ fúnra wọn bẹ́ẹ̀. wọ́n yìí kọ́ bàràkàtù fẹ́ ìdí máa ọlọ́run ó ju àlùbáríkà inú òwò tí wọ́n yọ̀dà papọ̀ lọ́rọ̀ ọ̀yọ̀ kúndé kò ní sàgbàrí kàmú tẹ̀sí kan lánìí. torí ìdí ẹlẹ́yìí wàyí kò bàlù kọ́ òdùkú ọ̀rọ̀ rẹ̀ wọ́n gbà wọlé o bí má yàtẹ̀ yìí níbi tó bá sọ kọ́ tẹ̀lẹ̀ mẹ́ńtálá dé pé ìparun kan ṣẹlẹ̀ sí ìkan yẹn ni alápẹ̀júwe ẹ̀ńtọ́ ẹgbẹ́ màálù ni wọ́n ń màálù ni wọ́n kó fún ọwọ́ ata màálù tán lọ́ba sọ mẹ́rin tó kó mu pé áà ah, ẹ̀gbọ́ kọ́lọ̀ kó sànú ni màálù táwọn ará ilé yìí màálù yẹn kú jífà ni màálù yẹn kú jífà ni màálù tírí mílíọ̀n màálù yẹn kú jífà áà ah, tírí mílíọ̀n mẹ́rin kọ́ọ̀lù kọ́ọ̀lù ó sì ti ta màálù ní tírí mílíọ̀n gbowó dákò tẹ̀wọ̀n pé ọlọ́run ló lè yọ kẹ́ni tọ̀hún bí nígbẹ̀ kọ́lá kẹ́ni kẹ́kọ́ máa wùlẹ̀ fún ọkọ̀ tọ̀hún kẹ́ni sì nípa ọlọ́mù wa náà ni kí fi ń jẹ́ ní nǹkan kọ́sẹ̀ jì náà ni a kọ́lọ̀ bẹ̀rù ọlọ́run. àwọn kùsùlán àbí ọjà yẹn lóko tóun ti rà á òun rà á ní two point five lòun rà á. ṣùgbọ́n gbà tó wò ó délé tó délé ọjà ti já wálẹ̀ bóun sì ti sọ pẹ̀lú sókè sí ní ọ̀rọ̀ nìyẹn o ọgbọ́dọ̀ sọ́ra sọ́ra ọ̀la ọjà kan wá láti kan àsìkò ní kó rọrùn gan-an nìyẹn máa communicate àwọn tí wọ́n ń ta àtẹ̀jọ́ tààrú ẹ̀ lé o ọjà tí mo rí báyìí bóò ni two point five wọ́n pè èló lẹ́ ń ta ń lé báyìí à wíwé eléyìí rẹ̀ lọ́mọ́ àràrú ẹ o lọ́wọ́lọ́wọ́ báyìí ọjà ti já wálẹ̀ o ètò ọ̀tàgbẹ̀ yín níta àtàrí two million two million níjó níyì dédé rẹ̀ báyìí kò ju one point lọ o à nípa ọ̀rọ̀ tàbí ní two eh, million tí mo rò pé tó ń gbóyìn lókè ní pékin rà bẹ́ẹ̀ wọ́n bá takú jọ fún ọtọ́ wá délé ọwọ́ kàn já wálẹ̀ gbogbo báyìí gbogbo wa tó ń já náà tètè tún ta náà kọ́tẹ́jì yẹn tó bá tètè tún ta ó padà tún já wálẹ̀ yẹn yẹn tí ó wá ní pé yín rárá abẹ́rẹ́ àwọn nǹkan tí ń bẹ lábẹ́ òwò ṣíṣe òun nìyẹn ọ̀nà wáyé kọ́ọ̀tù dàgbò sí ìmọ̀ yẹn tó wọ́n máa bàá lọ́dọ̀dọ̀ níbi tọ́lá wí anáwó ṣàrọ̀ òwò náà sì yí pé nǹkan báyìí lápẹjúwe ẹni tó pọ̀ kákálẹ̀ tẹ́gbẹ́ ní bísẹ̀sì wọn ṣe náà ni òun náà wá lóhùn rà yìí fúnra òun ni ìfara bísẹ̀sì àwọn.

àríkà ní ilẹ̀ kọ́lọ̀ tó lò ní sọ́ọ̀bì dáadáa fẹ́ nìkan kan aláìlá sí ilẹ̀ sí àwọn ṣáàlọ́ tààrà nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ti mọ̀ wáyé a máa bọ́ sí ṣẹ́ríkàtìrì ìlú wàlàbíà wàlmùfáwàdọ̀ sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam.